àti Portable àti Bobrisky èwo wá ló gbé kan náà méjèèjì báyìí ó fẹ́ dàbí pé ìkan ò kan ní Portable àti Bobrisky nígbà ọ̀rọ̀ best dressed female tó di wàhálà sí Bobrisky lọ́rùn up to this moment Portable wà lára àwọn tó kọ̀ọ̀lẹ̀ out o láì mọ̀ wípé tiẹ̀ náà ṣì ń bọ̀ ṣé ojú ò tiẹ̀ kí n ti Portable ni kí ló dé tí Portable máa ń hùwà bí aláìní tìjú báyìí the guy is just so funny gbogbo àwọn ìwà ọmọ ọ̀tá yẹn ó kúnnú ẹ̀jẹ̀ Portable mo wo fídíò táwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ arrest ẹ̀ tó resist arrest ṣe mọ̀ pé ó máa di bí ẹ̀kejì báyìí táwọn ọlọ́pàá máa lọ sílé Portable wípé wọ́n fẹ́ arrest ẹ̀ tó máa resist ẹ̀ àwọn Yorùbá dẹ̀ sọ pé ọmọọba kì í jagun bí ẹrú odindi èèyàn tó lórúkọ ṣe bó lórúkọ lọ̀rọ̀ ń bá wí béèyàn bá lórúkọ èèyàn máa ń tọ́jú orúkọ ẹ̀ ní odindi star tó wá dẹni tó ń fo géètì wọlé nítorí pé ó fẹ́ resist arrest at the end of the day wọ́n wá fojú ẹ̀ gbolẹ̀ wọ́n wá wọ níwọ̀kúwọ̀ odindi star odindi ìlú mọ̀ọ́ká olórin wàláì òótọ́ ni pé owó ò máa gọ̀ mo rántí fíìmù kan owó ò máa gọ̀ dẹjọ́ tún fúlù bí nǹkan ló ṣe owó ò máa gọ̀ òkìkí ò mọ dìdìrìn níwọ̀ tọ́lọ́ ń fún ní òkìkí tọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n fi ń tọrọ tó yẹ kó o dẹ̀ tọ́jú wa ẹ Gbẹ̀ngà Adébóyè ó ní fi ọ̀rọ̀ ẹni mọ́ lólùfín kò sí káyé má yẹ ẹni odidi olórin táwọn èèyàn tí wọ́n fẹ́ràn táwọn èèyàn tí wọ́n ń kú fún tọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ń fi òkìkí ẹ̀ tọrọ ó wá dẹni tó jẹ́ káwọn ọlọ́pàá kí wọ́n máa drag ẹ̀ yí mọ́ yẹ̀pẹ̀ wọ mẹ́rẹ̀ kó tó di wípé wọ́n arrest ẹ̀ I think Portable should have a rethink tó bá bọ́ nínú eléyìí ó need management gidi téèyàn bá ti jẹ́ gbajúmọ̀ nílé ayé yìí àwọn ọ̀wà kan wà tí ò yẹ kéèyàn máa hùwà tọ́ téèyàn bá ti jẹ́ gbajúmọ̀ torí pé olórúkọ òun làbùkù ló máa ń wá èwo ló wá gbé kan nù òun àti Bobrisky báyìí àti Portable o àti Bobrisky èwo wá ló gbé kan nínú àwọn méjèèjì èwo ló gbé wọn nù wọn Bobrisky ìyẹn ṣe kátikàti odindi ọkùnrin tá a bí lọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀ tó fi rádaràda òṣì tó fi rẹ́wọ̀n he ṣé Portable náà ò ní rí ẹ̀wọ̀n he báyìí torí àwọn ọlọ́pàá ò ní fẹ́ take ẹ̀ lightly wọ́n á ní ó di bí ẹ̀kejì abẹ́ẹ̀mẹ́ta tí wọ́n máa fẹ́ wá arrest ẹ̀ tó máa resist arrest nígbà tí Manimoni tó petition ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá fẹ́ lọ arrest ẹ̀ ṣe àwọn pé bí Portable bó ṣe sá nígbà yẹn náà nìyí tó assault àwọn ọlọ́pàá tó di tó wá lọ ń bẹ̀bẹ̀ tó lọ ń dọ̀bálẹ̀ léléwé rangba yẹn èmi rò pé ó yẹ kó ti fìyẹn kọ́gbọ́n ẹni a fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó tún wá lọ ń fi epo para gbogbo ẹ̀yin fans Portable ìbádá kẹ́ ẹ bá ọmọ yìí sọ̀rọ̀ ó dẹ̀ yẹ káwọn òbí ẹ̀ náà kàn jáde sọ̀rọ̀ ẹ̀ torí gbogbo ohun tí Portable ń ṣe ó fẹ́ dàbí ẹni pé kò ń ṣojú lásán mọ́.